هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليس يتوقف الله أشي الصلاة فهو النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين الذي جيران وبا سبحانه وتعالى بجلي كل ما جاءك أتيانو فبوبو أقبلاي يا صلاتنا ما بان وعلى النبي أتيا وصحابة àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam títí yóò ní ìtẹ̀síwájú lórí fẹ́kẹ̀kùsíyà lórí ẹ̀kọ́ nípa àwẹ̀ tá a fẹ́ gbà fún ọlọ́wọ́n bá wa subhanahu wa ta'ala ní ìpalẹ̀mọ́kalẹ̀ lè sàkàbáàlì sahari ramadan al-mubarak tí a ń palẹ̀mọ́kalẹ̀ dé oṣù ramadan tí a ń bẹ̀rẹ̀ wọn bá Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí oṣù náà kó bá wa láyé tó bá wá bá wa láyé àwọn iṣẹ́ olóore àwọn iṣẹ́ àlùjànnà àwọn iṣẹ́ tí èèyàn máa fi ń rí àánú ọlọ́run tí Allah subhanahu wa ta'ala kó má sà fún wa ní àwọn iṣẹ́ náà sí. ní àná níbi tí a bá kéwúdí lánàá ni mubtilatu siyam àwọn nǹkan tí ó máa ń ba ààwẹ̀ jẹ́ àwọn tó ṣe pé tó bá ti ṣẹlẹ̀ ààwẹ̀ tí èèyàn bá ń gbà ààwẹ̀ náà ti di ní tí ò bá lè dì máa. àwa ṣe àwọn àlàyé níwọ̀nba gbàgbára ti ma bóyè ti ma bíláàka yìí ti ma bẹ́kọ̀ ti ma òun náà la fi ṣàlàyé rẹ̀. níbi àwa dégbó lánàá àwa níbẹ̀ náà láti máa tẹ̀síwájú òun náà ni alùwẹ̀kọ́ awìlìjìmá awìlìwọ́tọ̀ òun ni kéèyàn ó báyàwó téèyàn fẹ́ ní sùlọ́kà kéèyàn ó lọ rí bá a ní nǹkan pọ̀ ní ọ̀sán Ramadan àwọn bá ti fi san ìtanràn ó dàbí bá a ṣe àlàyé rẹ̀ lánàá àwọn ìtanràn náà ọ̀nà mélòó ló pín sí ọ̀nà mélòó ni àwọn ìtaràn tẹni tó bá súnmọ́ ìyàwó rẹ̀ tí ó san ọ̀nà mẹ́ta ayọ̀ kí lọ́la kọ́kọ́ kó tú okùn kó lọ́rùn ẹrú bí ó bá wá lágbára rẹ̀ oṣù méjì tẹ̀léra wọn oṣù ojú ayé àbútú ojú ọ̀run ayọ̀ lẹ́yìn yìí ń kọ́ yóò bọ́ àwọn aláìní. tẹ̀sí adúwásí àwọn àlàyé nípa rẹ̀ ní àwọn ìwọ̀nba ti fún wa ní agbára mọ́ lẹ́ni náà orí rẹ̀ náà látún wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ padà àwọn onímọ̀ wa máa mú ọ̀rọ̀ ẹnìkan wá yẹn lánàá ká tún wá kàn ó kìí ṣe ìyàwó tó fẹ́ ní ṣùlọ́kà tó ṣe akọ̀dùn nìkà bóyá yàwó yàwó ní lọ́lọ́rí bá ṣe zìnà ọmọ ọlọ́mọ kan ló kì mọ́lẹ̀ ní lọ́lọ́rí bá ṣe zìnà àbóbìnrin náà ló dánwó eléyìí wò wọ́n ní ọ̀ràn tó ń dá ọ̀ràn tó ti kọjá à ń sọ ìtara ni nítorí pé ọ̀ràn tiẹ̀ ọ̀ràn ẹni tí ó gbé bẹ̀rù ọlọ́run kúrò lẹ́mìí yányá tó sì jìnnà sí bẹ̀rù ọlọ́run yányá lọ́sàn-án Ramadan tán là gbọ́dọ̀ súnmọ́yàwó tá a fẹ́ ní sulọ́ka ìwọ tó wá ń jẹ́ pé zì náà lọ ń ṣe alágbàkù tìrú ẹni bẹ́ẹ̀ ọlọ́dàkùnmọ́jà bá wọn ṣe o wọ́n ló ju tàwọn eléyìí lọ ìdí nìyẹn ìdájọ́ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni sọdá bá ń sọ̀rọ̀ nípa kàfàrọ̀ kàfàrọ̀ ká san ìtanà lórí ipa bá obìnrin ní nǹkan pọ̀ ń bẹ lórí ọkọ tó fẹ́yàwó níṣu lọ́kà tó ṣe àkọdùn nìkan tí ọlọ́run wọn bá sì rí wọn gẹ́gẹ́ bí ẹrú òun dáadáa àmọ́ tí wọ́n ṣe òun nínú oṣù Ramadan amẹ́ni tó ṣe pé kò so yìí kò ṣe akadun nikah ó kàn mú àwọn tọ́jọ́ yanra wọn lélẹ̀ àwọn ń gbéra lòtẹ́ẹ̀lì lọ́sàn-án Ramadan àbọ̀n lọ́ọ̀rì ń kára wọn mọ́bì kan náà ní lọ́sàn-án Ramadan àwọn eléyìí ẹni gbèsèké ni wọn lọ́ndàkùn mọ́jà wà nínú rú wọn tuta a bá ń sọ̀rọ̀ ka fárọ̀ mọ́tì ẹ̀wọ́ bá ń sọ̀rọ̀ ọ̀rú rẹ o ọlọ́nà tiẹ̀ dín in tí wọ́n ṣe dọ́ọ̀bí ránu ọlọ́run ọlọ́run nìkan ló mọ̀ lóòótọ́ kò sẹ́ni kò sẹ́sẹ̀ tí ò ní táwùbà lé lórí àmọ́tẹ́lẹ́sẹ̀ bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ tí àwọn májẹ̀mú táwùbà májẹ̀mú pa túbáǹdì ọ̀rọ̀ tó bá sì kú ò lárí yẹn tí yóò máa padà síbi ẹ̀ṣẹ̀ mọ́ tí yóò máa fẹ̀ṣẹ̀ nìṣe fáàrí mọ́ tí yẹn jáwọ́ bí ẹ̀ṣẹ̀ nìkan yányá ọlọ́kùnmọ́ṣà lá ẹnìkọ̀ọ̀kan lábẹ́ bẹ́ẹ̀ náà wá ní àwọn ọ̀rọ̀ táwa gbéyẹ̀wò lénìí gbogbo ohun tá a pè láwọn mùtìláàtò síyà àwọn àlàyé míì tí wà ń bẹ lábẹ́ rẹ̀ náà láwọn nǹkan míì tó fara pẹ́ wọn tẹ̀pá àwọn mùtìláàtò síyà aṣọ tó jọmọ́ bí ń jẹ́ àwọn nǹkan kan bẹ kò fara pẹ́ jíjẹ àwọn nǹkan kan bẹ kò fara pẹ́ mímu àwọn nǹkan kan bẹ kò fara pẹ́ èèyàn ń báyàn ní nǹkan pọ̀ kí wàá nìdájọ́ rú àwọn nǹkan báyìí àwọn tá a fẹ́ gbéyẹ̀wò lé nínú wọn. àbá wa ṣàlàyé tèmi náà lori ọrọtiki ọ̀rọ̀ tí kìí ṣe tọ́lọ́hún tí kìí ṣe ọlọ́run tẹnu wa jáde ọ̀rọ̀ ìfẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ tí bá ń sọ̀rọ̀ òní ó dára bọ̀ ńbẹ́ sọ̀rọ̀ wa lọ́rọ̀ fẹ́ gbogbo tábà sọ́njú kó ilé mi ru amáṣáájú ṣe déédé qala Allah qala rasuluhu àkọ́kọ́ àwọn ọmọ ànábì adámọ̀ wọ́n máa ń lo ìtekéte kan wọ́n ṣe bá wọn lo ìtekéte yìí fọ́nà ọba Allah subhanahu wa ta'ala ni wọ́n fẹ́ kílèmù bóyá àwọn gbọ́n ọgbọ́n àgbọ́njú tí wọ́n sì gbọ́gbọ́n àgbọ́njú wọ́n wá fẹ́ máa lo ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí àwọn àfáà náà ti wá lọ rí dúdì wọ́n tó fi jẹ́ pé ń gbẹ́ bá dénú síra wa nínú Islam àwọn àfa àti wá sọrú ẹ̀ kalẹ̀ pé àwọn kan bẹ́ẹ̀ bí wọ́n burú dé irú wà báyìí ń bẹ lára wọn o wọn wá mú àlàyé irú wọn náà wá ǹjẹ́ kí lápèjúwe òun lẹni tó jẹun lọ́sàn-án àwẹ̀ tẹ̀wọ̀n pé lánàá ń gbà tá a ṣàlàyé rẹ̀ alóhùn òní kàfàárọ̀ onísàtàrà nítorí pé ẹ̀ṣẹ̀ tẹ́ṣẹ̀ kò kò sí kó báyàwó ní nǹkan pọ̀ nítorí ẹ̀ gbèsè náà ni ó san láwọn tán ní kó san àmọ́ kò ní san kàfàrà ọmọ ànábì adámọ́ níbi ayé alábòsí dé ọlọ́run ti ti fi bẹ́ẹ̀ ròyìn wá ní alukur'an nígbà tọ́lọ́ ló ń gbé àmánà fún sánmà àtìlẹ̀ sánmà sáà ó yẹrí ó gbé lókè òkè sáà ó yẹrí àmọ́ngbà tó ń gbé bọ́ máa nábi adámọ̀ máa nábi adámọ̀ tẹ́rí gba àmọ́ náà títí ló fa innahu kana zaluman jahula ọmọ nábi adámọ̀ tẹ́ ń wo alábòsí ni aláìmọ̀kan sí ni àbòsí rẹ̀ àtàìmọ̀kan rẹ̀ òun náà ni ó sì kó bá nínú àbòsí ọmọ nábi adámọ̀ ìkan wá nìyí ẹlòmí ò wá màmá jẹun lọ́sàn-án àwẹ̀ kó lè bọ́ sípò ẹni tó sínú pẹ̀lú kínú pẹ̀lú oúnjẹ nígbà wọ́n wá jẹun tán láàrin bí ọgbọ̀n ṣẹ́jú kéèṣẹ̀ wá kíyàwó rẹ̀ mọ́lẹ̀ sẹ́wọ̀n pé ibi tí ó wàá sá sí ni pé kìí ṣe pé òun súnmọ́ ìyàwó yóò ní tóun fi bàwẹ̀ jẹ́ oníkíní òun ló ń jẹ so oúnjẹ mo jẹ kìí ṣe ìsúnmọ́ ìyàwó ó wá nítọ̀ tí ìdájọ́ ò bá wá lórí òun ìdájọ́ tí sẹ̀ríà agbélẹ́ni bá jẹun fi bá àwẹ̀ jẹ́ òun ni ó wà lórí òun kìí ṣe ìdájọ́ ẹni ó súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn-án àwẹ̀ jẹ̀mọ́ àwọn eléte kété alákòóso ọmọ ànábì ádámà ni mo ń wúru wà báyìí àmọ́ sẹ́mi pa ń kí àyà kan fúnra wa tá a fi tẹnumọ́ fúnra wa balil insanu ala nafsihi basira wàláwó alùkọ́ màá bìyàn bó bá wù ọmọ ànábì adámọ̀ kó máa tan ara rẹ̀ ṣùgbọ́n ó lè máa tan àwọn èèyàn ní o balil insanu ala nafsihi basira okòkò lẹ́kùn kó nínú ọmọ mọ́nú nínú ara rẹ̀ òun náà máa mọ̀ fún ara rẹ̀ pé ah bá sì ní ká sòdodo o mo fẹ́ gbádùn ìyàwó mi gangan ni o kì í sún jẹ náà ló wá gbò mí débẹ̀ ọlọ́run á ní láti lè fún sáárùn àlàlà sí i láti yà ọmọ nìyẹn mọ ara rẹ̀ wọlé alùpùpù àmọ́ àdìrọ̀ kódà tó bá kó àwọn ẹsíùsì kalẹ̀ ẹ báyìí ni ẹ kìnnì kan ni kó mọ ṣàlàyé báwa jù bẹ́ẹ̀ lọ kó ṣàlàyé báwọn mọ̀lẹ́bí rẹ̀ jù bẹ́ẹ̀ lọ

wọ́n ló ti clear pé kò láwẹ̀ èyí ò ti dájú àmọ́ ṣé yóò kàn sí kọ̀ọ̀bọ́ọ̀kù lásán ni àbí yóò ṣe kànfà ọ́ lọ́dọ̀ àwọn onímọ̀ ẹnu wọn padà kò lórí ọ̀rọ̀ nínú táwọn afáwa ní Islam nínú wọ́n máa ń gbé ìtara sọ́tọ̀. So wọn wa gbé ìmọ̀ náà sọ́tọ̀ níjọ́ tọrọ bá ti ń dọ̀rọ̀ ìmọ̀ wọn tara kan àwọn oníwó kan déédéé fi tara sọ kan ní ní kíni ọmọ ni kàfárọ̀ ni ó san àwọn àfi tara sọ àwọn afojú mọ̀ wo pé ọ̀rọ̀ yìí ẹjọ́ àwò dáadáa wọ́n ní ṣùgbọ́n láti gbé ìdájọ́ yìí lé lórí ẹlẹ́jà farabalẹ̀ pẹ̀lú rẹ̀ ẹ wò àwọn akẹ́nu àwọn onímọ̀ wa ní kò sí mílímídìí o tẹ́jìbọ̀ alẹ́ yìí kàfà tẹ́jìbọ̀ alẹ́ yìí alùkàfà ee kàfàrọ̀ ló gbọ́dọ̀ san kí ló gbọ́dọ̀ san yìí jọ̀ mọ́ kàfàrọ̀. ló gbọ́dọ̀ sọ ìtanràn ni eléyìí oní nǹkan tí al-imam malik ibn anas rahimahullah ọ̀lá imam ahmad ibn muhammad ibn hanbal al-imam an-nu'man ibn thabit abu hanifa alayhi rahmatullah oníwájú olè lórí sọ àwọn tó pọ̀ jumhur al-ilm ibi wọn lọ lọ àwọn míì nínú àwọn alfa ẹgbẹ́ bíi al-imam shafi'i alayhi rahmatullah àwọn ni a àwọn ò lè sọ pé kó san kàfàárọ̀ pé tẹ́bí oúnjẹ ló kọ́kọ́ jẹ ìdájọ́ tó ń jẹ níbẹ̀ lọ́rùn yìí hàn fìtara sọ ni àwọn olùbíyá bímọ ti gbé wá fáwọn yìí tọ́lá àwọn àfá àkọ́kọ́ náà àwọn olóòwà fìtara sọ ìmọ̀ ló gbé wá fáwọn náà bẹ́ẹ̀ àwọn ní irọ́ oúnjẹ tó jẹun ṣílà ni ó kàn dọ́gbọ́n àríkèrèkè ni in fact oúnjẹ ẹgẹ táwọn bá ní ká tún wò dáadáa gan bí ẹni ó mọ̀ọ́mọ̀ jẹun kó bá lè strong láti súnmọ́ ìyàwó rẹ̀ ni ìgbọ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ èé ṣe tọ́ wa mọ̀ọ́mọ̀ jẹun tán ọ̀sẹ̀ wa kí ìyàwó rẹ̀ mọ́lẹ̀ ajẹ́gbẹ́ bí wọ́n lọ gangan ni pé ìyàwó ló wù ọ́ àmọ́ tó wá wò ó pé kíkí ní òun lè lọ dáadáa ọwọ́ àti ọkọ̀ jẹun yóò dáadáa náà yóò ní àwọn tó pọ̀ nú àwọn onímọ̀ fi lọ bíi pé à kò sí méjì irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ san ìtanràn lẹ́yìn tó bá san tó jẹ́ kó mọ̀ kó ti bàwé oúnjẹ náà tó majority àwọn àlùfáà wọn ni kò san kàfà àwọn díẹ̀ nú àwọn àlùfáà lórí ìmáàmù Ṣáfi'í àwọn mẹ́ta tó kún àwọn immatul arba àwọn ní kò san ní Ṣáfi'í nìkan lónìí á àwọn òrùkú yẹ kó san kàfà rọ̀ torí pé iṣẹ́ ìyàwó gangan ní tágẹ́tì rẹ̀ tẹ́rin tó wá kù ní pé fatuwa làwọn afáǹsì tó wá kúta kó wá òní kálukú wa ó kú kí ni òkúta kó wa tọrọtọ ní fatuwa ọ̀tọ̀ sí ní kí ni ọ̀tọ̀ ní tẹ́kọ̀ọ́ wa fatuwa asọ̀rọ̀ mọ́nú bímọ ti sọ̀rọ̀ yìí pẹ̀lú ẹ̀rí tá a rí ó lọ báyìí pẹ̀lú ìtọ́ka tí tá a rí akúnléwò báyìí pẹ̀lú tá tó gbọ́ yìí náà tó lè lọ báyìí ẹ̀ à ń kí là ń ti dábàá sọ gbowó yìí o à ń sọ fatuwa àmọ́jàmá mùsùlùmí lọ́rọ̀ bá dọ̀rọ̀ tẹ́kọ̀ọ́ àkọ́ tó bá débi tẹ́kọ̀ọ́ yóò ní bẹ̀rù ọlọ́run oníkàlùkù wa kémi ó bẹ̀rù ọlọ́run kí wọn ó bẹ̀rù ọlọ́run má dọ́gbọ́n sọ̀rọ̀ ọlọ́run o gbogbo ọgbọ́n tó fẹ́ dá ọmọ pọ́lọ́wọ́n ọba mọ kọ̀kọ̀ ó mọ gbangba ó tó pamọ́ ó tó hàn má dọ́gbọ́n kọ́ mọ̀ pé áá ah, kìíní yìí mo fẹ́ máa máa ṣe ń tán ní ká máa máa inú Ramadan ọwọ́ adọ́gbọ́n gba bí oúnjẹ ó lè jẹ́ pé gbèsè olóúnjẹ mi wà lọ́rùn rẹ̀ ọwọ́ àṣẹ̀ṣẹ̀ wàá gbà bòmí lọ ọlọ́run kó mójú kó fún wa o àmọ́ ṣe rí kìíní yìí táwọn àfáàfin mú aláyé wa náà àfáà tó gbé ọ̀rọ̀ yìí jáde dáadáa Sheikhuna Ibn Taymiyyah al alayhi rahmatullah ọlọ́mọṣàlá wa nítorí mú wọn gbé wá ò ju pé ìwà ọmọ ànábì àdámọ̀ tó ju wọn ti rí láyé àti táwọn èèyàn ti ń ṣe ẹ̀sùn wa fi ń béèrè béèrè tẹlomi náà bẹ bá tí wọn ń ṣàlàyé lánàá oníwà arúgbó nílà ká yóò ti mọ píìkì wọn náà tó ti rìn bí ẹ bá lẹni bá jẹun pátápátá yà wọn afa àyàpá inú wọn ni ó san padà náà ní ẹni oṣù gbọ́dọ̀ san kàfárọ ah, ẹ wá jẹ bẹ́ẹ̀ kábẹ kan jẹun yóò wá jẹun tán ilé ti wá súnmọ́ ìyàwó rẹ̀ tẹwárí bíi tá a ṣe gbọ́dọ̀ wá fi tara sọ̀rọ̀ yìí táwọn aláàbí ń kí àwọn àlùfáà wá pé wọn kú bẹ̀rù Ọlọ́run oníkẹlòmíì wá ń bẹ kìí sọgbọn àrékèrèkè ló fẹ́ dá ó lè jẹ́ ó jáwéyé bí ló pa lóòótọ́ ló fi jáwé rẹ̀ ó wá jáwé rẹ̀ tán sẹ́wọ̀n pàṣẹ ló sẹ́lọ̀ náà nù àti ní kéèké téèyàn máa ń ẹ̀ńkọ́rẹ́jì o gbàgbúrúkú ni o anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam sallam nígbà tó lálàá ó nílò àwọn èèyàn báwọn wọ̀nyí wọ́n fi gìrìgìsẹ̀ wọn kọ́ sórí òkè wọ́n ti bí àjẹ wọn ni ẹnu wọn fàyà báyìí tí ẹ̀jẹ̀ ń sàn bẹ́ẹ̀ tán pariwo wọn láwọn ilé làwọn tó máa ń jẹun lásìkò táwọn èèyàn bá ń gbàrún lọ́wọ́ ọlọ́mọdé mi àti oyún jíyà wọ́n sì wá lẹ́nu tí òun gbàrún. àwa rẹ̀ ni tí òun ìbẹ̀rù ọlọ́run rè wá tó sáwà jẹun ó wá jẹun tán bóyá jọ̀hún náà níyàwó rẹ̀ wá parí ìbòsùn ẹ̀wọ́ wa parí ìkóso sago méjìlá bẹ́ẹ̀ sì látàrí wàtí láàbí màsúrúdì bẹ́ẹ̀ apàdà tó débẹ̀ náà nínú àwọn àsìkò tá à ń sọ̀rọ̀ yìí wọ́n ní mọ̀nà ẹni bá ti jẹ́ pé kò látàárọ̀ ni máa ń gbà lọ́sàn wọn ni máa kóró lọ́sàn ó bá wù kó máa jẹun lọ́sàn nǹkan tó nígbà tí wọ́n fi dọ̀tán ìyàwó náà bá jáwọ́ bí nǹkan oṣù tó wá níbi aago mẹ́ta ló bá wò pé ah ní ìkókó báwẹ̀ wọn látàárọ̀ tẹ́lẹ̀ náà wá kí ìyàwó rẹ̀ wọ́n lẹ̀ lọ́sàn-án wọn. sẹ́wọ̀n pé ń bẹ̀ wọn kì í sọgbọ́n àríkèrèkè ló ń dá òun ti dáná pẹ̀lú kó fi oúnjẹ sínú àhà irú eléyìí ló fi jẹ́ sọ ọ̀rọ̀ ń báwọn afáàdì ṣàlàyé òun ní tó kù ní kó ní kálukú sọ́gbẹ̀rù ọlọ́wọ́ ìtókù ní kólókó alùpùpù ṣe kíni ó sọ ìbẹ̀wò ọlọ́wọ́ ọba rẹ̀ tí wọn náà bá ti mọ̀ pọ̀ mọ̀ọ́mọ̀ ìyàwó rẹ̀ náà ni màfíkà fáwọn ní bẹ̀rọ̀rùn rẹ̀ o tó yá lùkìá máa ra rẹ̀. àti pé tó wá dáa jù fún mùsùlùmí náà ni pé lóòótọ́ tẹ̀lé àwọn gbà wá láàyè àwọn nǹkan míì àmọ́ àwa náà wà máa lu ìbẹ̀rù ọlọ́wọ́ ọba wa kò tẹ̀lé àgbà wá láàyè rẹ̀ lóòótọ́ àmọ́ kí láàyè kí la lè ṣe ìfaradà sí i ọlọ́mọ tí a ṣe àlékún àgbọ̀ yìí àti àlékún mọ̀ fún ẹni kan wá kó sì ṣe àlékún dáadáa wọn. nínú tó wá tún jọ mọ́sálà yìí tó jọ àlámọ̀rí ọ̀rọ̀ yìí náà tí àwọn àlùfáà wa máa gbé yẹ̀wò tó jọ mọ́rù à ń gbọ́ àtò báyìí oní tí ó kọ́mọ̀ lọ́dọ̀ àwọn ọ̀dọ́ táǹpẹ̀ ní alistimna njọ́pẹ̀ ní àlùsìn náà ẹ̀ àwọn ilé ìwà pé ní masturbation wọ́n á sì gbé ní self abuse torí yẹn abuse ara rẹ̀ ní àmọ́ wàá bẹ̀rẹ̀ náà insha Allah masturbation fẹ́ni tí ń gbàwẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ tẹ̀wọ̀n kó fara pẹ́yìn náà àlùsìn àkọ́kọ́ àlùsìn ò kéèyàn máa masturbate àwọn àlùfáà Islam àwọn tó pọ̀ nínú wọn ọ̀tàkù wọn nítorí ìwàkiwà ni àjàkàtà ni kódà ìṣekúṣe ni pàápàá àwọn alọ́nu Suratul Mu'minun ìyẹn ní Quran chapter twenty three láti bẹ̀rẹ̀ àyà wọn olúwa ń ròyìn àwọn mọ́mìnì kọ́lé afúláhà lè mọ́mìnì wọn ọlọ́wọ́n ń kó yìí wọn pé àwọn mọ́mìnì ti jèrè owó wá ń sọ àwọn kan tí ó ṣe wá sọ àwọn kan tí wọ́n ti wá sọ àpọ̀ wá débi wá ní pé walladhina hum li furujihim hafidun nínú àwọn mọ́mì níta ni wọ́n jèrè ó làwọn mọ́mì ní tí máa ń sọ abẹ́ wọn illa ala azwajihim aw ma malakat aymanuhum pé wọ́n á máa sọ abẹ́ wọn ni o pé bí tí wọ́n yé ti wulẹ̀ sọ abẹ́ illa ala azwajihim àfi lọ́dọ̀ àwọn ìyàwó wọn. àwọn máa málaka àìmánu hùn àbáwọn ẹrú wọn. fàínà ọmọ ẹrù màlúmi àní bú wọn sábà ń bá wọn ẹrú ẹrú lápẹ́ o kìí sọ ọmọ ọ̀dọ́ o kìí sọ ọmọ ṣẹ́ o kìí sọ ọmọ kéwu o kódà kìí sọ obìnrin ẹlẹ́wọ̀n bí wọ́n jẹ́ wọ́dà tó dúró táwọn ẹlẹ́wọ̀n wọ́n á ní ìlẹ́lẹ́wọ̀n náà ni wọ́n wá ń kí àwọn ẹlẹ́wọ̀n mọ́lẹ̀ àgbákò ní orí burúkú ní ọlọ́run mọ́jà bá wọn ṣe ọlọ́run ní àbí lọ́dọ̀ àwọn ìyàwó àbọ́kọ wọn àbí lọ́dọ̀ àwọn ẹ̀rù wọn tọ̀ olùwàwá sọ àyà kan pé fàmà ní bíta ọ wà rọ àtàlíkà fẹ òlẹ ìkàhùnmùlà àdó ọlọ́run ní ẹyọ ọ̀nà méjèèjì tá a lálẹ́ ẹnu bá tún wá ń wá nǹkan míì láti fi yanjú ọ̀rọ̀ ara rẹ̀ ọlọ́nifọ̀kù láìka homo làádù ọlọ́run láwọn wọn àwọn olùkọjá àlà ni wọn tẹ́yí látara áyà yìí áyà yìí òun dìláàlà tá a fẹ́ mú jáde ń bẹ̀ yìí zọ̀níyà ni àbí kọ̀tẹ̀ìyà àwọn ọmọ ń kọ́ zọ̀níyà Aya yìí làwọn àfa wa mú jáde pé a ó jọ pé gbogbo tó bá ti yàtọ̀ sáà ń báyàwó lò a gbọ́dọ̀ láfẹ́ yẹjú ara wa àfa ń bẹ́ wúlò lóbẹ̀ yẹn yóò ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfa àti ní masturbation haram ni gbogbo bí ìgbà tó fẹ́ yẹjú ara rẹ ní tó yàtọ̀ sọ́nà tá Kùránì àti súnà yà lákalẹ̀ mi wà ẹ́ báwọn púpọ̀ nínú àwọn àfa àti takò yìí aláìbẹ́ẹ̀ náà láti ráwọn nú àwọn àlùfáà tí wọ́n ní òṣèlú tó burú bẹ́ẹ̀ ó là láti jọ wá láti bẹ̀rẹ̀ sílá látàwọn aṣòro tá a gbà kó náà láṣòro tó lálùbáríkà jù òun náà láti ráwọn tí wọ́n fàyè rẹ̀ lẹ̀ alámọ̀tò Ṣankani alayhi rahmatullah wọ́n ní tíra ìṣálà kan nípa ọ̀rọ̀ àdìsùn náà wọ́n ti gbìyànjú bẹ́ẹ̀ púpọ̀ àwọn àṣà ọ̀tàkùn alùbáàdì tàbí ẹ̀yìn tí wọ́n ń ṣàfihàn níbẹ̀ pé àwọn tó fàyè rẹ̀ gbà wà wò. sheikh islam ibn taymiyyah al-harrani alayhi rahmatullah àwọn padà wá ń sọ gbólóhùn kan pé ah bàbá tiẹ̀ gbà wọ́n yàn láàyè á jẹ́ pé ala man yakhafu ala nafsihi làánà ẹni tí máa ń bẹ̀rù pé a ah, níbi ọlọ́run dáhùn fún lágbára dé tóun ò wá òun ò lẹ́rú tóun ò bá tún wá máa sọ béèkì òun lè mọ̀rọ̀ náà lọ agbára yìí pọ̀ ó wá wábi tí ó da tara rẹ̀ lẹ̀ sí ní yíò ti dolú ẹ̀ nù. but generally àwọn ẹlòmíì náà ń bẹ ẹlọ́nà tí àwọn yẹn máa fi masturbate pọ̀ ó lè màmá mú ọwọ́ ara rẹ̀ yóò kàn máa fi pa máa fi fọwọ́ pa fọwọ́ pa fọwọ́ pa tó bá yá omi omi yóò máa jáde ẹlòmíì ó lè kàn wá kílé kan máa fi pa tó bá ti fi ń ra tó fi ń ra tó bá yá yóò jáde ọlọ́mọta sànù wọn ṣùgbọ́n ṣe rí mẹ́díkálì ká tó máa sọ ṣẹ̀rí àná mẹ́díkálì náà lọ́dọ̀ àwọn onímọ̀ ìlera wọ́n gbà pé nínú tó yára kó bá àlàáfíà ọmọ àdábì àdámà pàtàkì jùlọ ọkùnrin kò ní kó máa lóun ṣe masturbation kó máa lóun ṣe àlejò náà àmọ́ bá ti pé yorùbá ò kéèyàn ó kéèyàn ó máa wá bí àtọ̀ ó sì jáde lára ó dà bí mo ti sọ báwọn èèyàn wá bí àtọ̀ ó sì ló ṣe àti jáde lára so òní yóò ń fẹ́ jẹ́ tọ́ gbọ́dọ̀ bá wá rí báyìí kí ni yóò wá jẹ́ ojúṣe títí wa kí sì ló yẹ káwọn mójútó. àwọn tí wọ́n gbà nínú àwọn àlùfáà àwọn onímọ̀ ìlera tá a bá wo ọ̀rọ̀ wọn dáadáa ìyún fẹ́ lè sọ pé àwọn tán gbáhùn náà àwọn púpọ̀ tí wọ́n ní ká má débi ẹ̀ lọ́rọ̀ wọn fẹ́ lékè torí pé nínú tó lè kó bá nínú àgọ́ ara ọmọ ànábì àdámà ó pọ̀ kódà wọ́n ní àwọn kaṣan ara wa ó lè fa kí gbogbo kaṣan ọmọ wíìsì ó lè fa kí ọpọlọ ìyẹn gan mọ̀ tẹ́tù tí ó kàn máa wà disturbed wọ́n ló lè fa kójú èèyàn kójú mọ́ lágbára dáadáa mọ́ ẹgbẹ́ tẹ́lẹ̀ ń bá ṣe láàrin kan ojú ìlú kan mọ́ ẹ̀kan mọ́ títí náà ni wọ́n mọ̀ dààmú rẹ̀ láti kékeré wọ́n ní kódà tó wá lágbára jù ni pé ó lè sọ ọkùnrin dẹni tí ò ní lágbára dáadáa lọ́dọ̀ ìyàwó mọ́ tí o pé ń tó bá padà wá níyàwó tó wá kóyá ẹwà ní pé báyìí náà ní ti rẹ̀ ẹ́ kódà nínú mi ìtì ẹlẹ ti délé bùkẹ́ tó bá tẹ àwọn nìkan tó máa sọ bẹ́ẹ̀ ti débi gan nǹkan ọmọkùnrin àbá yóò wà mọ́ àbùtà òun lè jí mọ́ ṣẹ́gun yóò pẹ́ yóò pẹ́ yóò pẹ́ kódà kó wà pẹ̀lú ìyàwó yóò pẹ́ kó tó lè gbéra àdánwò ti gbẹ bẹ́ẹ̀ nù ẹ dákun eléyìí náà tó ká wá jìnnà sí àbí òtó ká jìnnà sí ìdí nìyẹn àwọn tó pọ̀ nù àwọn àlùfáà bí wọ́n ṣe kú yìí Amara máa ra àwọn tán fàyè gbà súnmọ́ alásùnà xìlà àbíyá nínú òkúlé lórí tòmá torí ẹ kàfàrà àwọn èèyàn wọ́n sì torí ẹ àwọn ní mà wọ́n sì torí ẹ dà wọ́n làmú ọ̀rọ̀ ní mà ní. njẹ́ ọba rẹ̀ tó ń gbà láàyè wọ́n sọ pé àbọ̀ ọmọ ní ìdálà àwọn àbọ̀ ọmọ kọ́ yóò kó àwọn àbáàrù wa fún látọ̀dọ̀ àwọn sọ́là sára yóò balẹ̀ tọ́wà ní mọ́tọ́sí mọ́ àmọ́ tó dáa jẹ̀mọ́ abáni afúnra wa mọ́ràn ìjà jìnà sí tó dáa tó ìgbà wa ń lọ rèé ìgbà àwọn àfa wa táwọn púpọ̀ wa gbà pé haramu nìyí ń gbọ́ wa débi ọ̀rọ̀ pé ẹni bá wa ń gbàwẹ̀ ńkọ́ ẹni máa ń ṣe kí ni ẹni máa ń gbàwẹ̀ ṣẹ́ẹ̀sì mọ̀ pé nínú táwọn àlùfáà tí wọ́n tako ìsìmìnà òwì tako ó ní kẹ́ ẹni bá ní agbára òun pọ̀ lòun ó sì máa ṣe ìsìmìnà lọ́dún wọn máa ti ń ṣe ìsìmìnà ẹ máa lágbára òun ló pọ̀ lòun fi ń ṣe ìsìmìnà báwọn ṣe bá nàbì ti rẹkọmẹ́ndì fáwọn ọ̀dọ́ ńgbà tó pẹ́ àwọn ọ̀dọ́ pé yá máa ṣàrò ṣàbà ó ní mo pè yín ọ̀dọ́ manifestatọ́ aminkumul bá àtẹfẹ́lẹ́ tẹ̀sẹ̀ wájú ẹni bá ti lágbára àti lè súnmọ́ obìnrin àbí láti lè náwó fóbìnrin nínú yín kó lọ sí ìyàwó o. fàyínà wo àgọ́dún lè bọ́sọ̀ iye ó jẹ́ kẹ́lẹ̀ máa rẹ́jú ilẹ̀ tẹ́ bá yóò sì máa sọ abẹ́yìn yóò jẹ́ kẹ́lẹ̀ sọ abẹ́yìn anabuwa muhammad sallallahu alaihi wa sallam sọ̀rọ̀ yìí anabi ti rẹkọmẹndì àwẹ̀ fún wa bí agbẹrẹ àní nínú tó ti bí ti ń gbà àwẹ̀ tó kó lálẹ́ yàwẹ̀ ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin agbára yìí ti bẹ lára rẹ̀ náà ni tó bá wà lọ rí ṣe ó wá gbọ́ pé á ah, ńlá gbọ́dọ̀ súnmọ́ ìyàwó wa eré wa padà síbi àlèsí náà kò padà bẹ́ẹ̀ ẹ ara ń tá àwẹ̀ fẹ́ sí lára rẹ̀ náà ó fẹ́ kọ́ ó fẹ́ kọ́ ní ó bẹ́ẹ̀ kébi ṣe ń kú ọ nǹkan lè wọ́n fi ah, ń gùn mí ni o ń gbọ́dọ̀ dán kankan wò yòókù dalẹ̀ yòókù dìgírà péjọ mọ́ ó dalẹ̀ báwa rẹ̀ ní báwa ṣe ibi tó wá kàn wá nù táǹtorí ẹ̀gbọ́rọ̀ yẹ̀ wò táwẹ̀ rẹ̀ wá bàjẹ́ àbáwẹ̀ rẹ̀ ò bàjẹ́ eléyìí wá níbi tí àwọn àlùfáà tí wọ́n wá ń fàmọ́ra wọn lẹ́nu. àwọn tó pọ̀ nínú àwọn onímọ̀ wọ́n lọ bíi pé àwẹ̀ rẹ̀ tó ló ń gbà àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ o àwọn abojú méjì wò ó ojú méjì lànà fi wò yìí ojú méjì wọ́n lójú alákọ̀ọ́kọ́ táwọn fi gbà pé àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ òní pé àá tí gbogbo àwẹ̀ fọlọ́ ni gbégbé yẹn wá gbàwẹ̀ fọlọ́run anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó sì gba àdéhùn kan wá tó jẹ́ àdéhùn kòtòsí ìgbẹ́nu bukhari àti muslim bọ́dọ̀lọ́hún wọn bá ń sọ̀rọ̀ ń pa ọmọ ànábì ádámà tí ń gbàwẹ̀ ó wá ní ìyàtọ̀ ta'amahu wa sharabahu wa min ajli àá ó fi oúnjẹ lẹ ó fi ẹni tí lẹ ó fi adùn tó yẹ kó gbọ́ lára ìyàwó rẹ̀ lẹ̀ min ajili nítorí tèmi ọlọ́run èyí tó lè mú fi gbogbo ẹ lẹ̀ nítorí tèmi ọlọ́run á kò yẹ kó lẹ́sàn ńlá àwọn ànìtọ̀ ọlọ́run á ní wa ṣàwátà adùn adùn ó fi ilẹ̀ pẹ́sọ ẹni tó wà lọ rẹ̀ ń ṣe ìsìn náà lẹ́nu o. torí gbogbo míǹtì téèyàn bá lè gbà tí kinní bá lè ti bí àtọ̀ bá ti jáde adùn yóò wá tó tẹ̀lé adùn yẹn lè máa tó kó jẹ́ dàìrẹ́tì o àmádùn ni ó wà pẹ̀lú adùn tọ́lọ̀ wa ní afílẹ̀ nítorí afẹ́ gbàwẹ̀ òun ló ti kọ̀mítì yìí wọ́n nítorí ẹ̀ ẹni bá ń ṣe masturbation àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ àwọn anilẹ́yìn pàwẹ̀ rẹ̀ tún wá bàjẹ́ ó tún ti wá tẹ́lọ̀ wọn wọ́n ní torí in tó seun ẹ̀ka ọ̀gbọ̀n tó pọ̀ nínú àwọn àlùfáà wọ́n takò wọ́n ní tó seun haramu yìí ti ọ̀nà méjì ló dá ọ̀nà kó ṣe haramu ọ̀nà páwẹ̀ rẹ̀ tún wá kó tún wá bàjẹ́ àwọn tí wọ́n pọ̀ púpọ̀ nínú àwọn àlùfáà ni wọ́n sọ ilé kódà nínú taari ká ó ní pé al-a'immatul arba'a àwọn ìmáàmù wa mẹ́rẹ̀ẹ̀rin tá a gbà pa wọn là gbà fáwa. كالإمام أبي حنيفة والإمام مالك بن أنس والإمام محمد بن إدريس الشافعي والإمام أحمد بن محمد بن حنبل رحمه الله ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin ẹnu wọn kò lórí pé ẹ́ oní masturbation àwọ̀ ẹ̀rẹ́ ti bàjẹ́ wọ́n bá wùlẹ̀ dára rẹ̀ láàrùn yóò gba ọjọ́ mi padà àwọn díẹ̀ nú àwọn àlùfáà kábìnì hazmi al-Andalusi rahimahullah àtàwọn míì àtàmì báàzì sàhábà min ba'd tabi'in àwọn wa ní ẹja yọ̀rọ̀ yìí yẹ̀wò dáadáa àwọn ògbà pàmò rẹ̀ bàjẹ́ wò jẹ́ kí ló dé orí ẹ̀ lẹ́rìí wa náà ni a ní ẹ ṣe bí ìyọ̀ bí ìgbà téèyàn ń báyàwó lò náà ni ẹni àkójọ́ láwọn ibi àwọn afáwọn ti wá lọ rí o wọn ni ó dà ẹ̀yin tẹ́ ló báwẹ̀ jẹ́ ẹja béèrè kíní kan lọ́wọ́ yín tó wáyé pàwẹ̀ rẹ̀ ti bàjẹ́ nítorí kó ṣe masturbation tẹ́mọ̀ pé bí ọ̀rọ̀ ṣáwà ló ti ṣe wọn níbẹ̀ ni ẹ ó yá ìdájọ́ tó yẹ kẹ́ gbé lóun náà lórí onídájọ́ ẹni bá sínú pẹ̀lú ṣáwà ẹni bá jẹun ẹni ó dá padà ẹni ó mu ẹni ó dá padà ẹni bá báyàwó ló pọ̀ kí náà ni ó ṣe kàfàrọ̀ ó yá ṣé ẹ̀lẹ́ lóní masturbation kó sọ kàfàrọ̀ alùpùpù ni àmẹ́rí tó sọ yóò ẹ̀ bá ti wá mẹ́rí tó sọ yóò kìyàsù yóò lálàáfíà lọ ajẹ́ pé ẹni tí ò jọra wọn òun lẹ́fẹ́ máa fi wé ara rẹ̀ Eh, àmọ́ wallahu ta'ala a'lam olúwa lọ́ba tó nímọ̀ jùlọ o àwọn àlùfáà wa inú tíra tí wọ́n ti wá jagun wọn lọ́nu àmọ́ ní ìtò súnmọ́ ni pé bàbá fẹ́ tanra wa lókù òjò àkójọ àǹtọ́bẹ̀rẹ̀ lò lóòótọ́ ìyẹn wá bí sáwo ṣe jáde gáyà ń tá sọ ń bẹ̀ ni pé àkóbá tí ó ṣe fún àwẹ̀ ni tí ń gbá àwẹ̀ kéṣe kí ni èsì díẹ̀ àkóbá tí ó ṣe fún àwẹ̀ ẹni tí ń gbá àwẹ̀ kéde kínú òye tọrọ ẹ bá ti ń di báwọn àfáàn sọ páwẹ̀ rẹ bàjẹ́ àwẹ̀ yóò bàjẹ́ wọ́n kọ́ mọ̀ pé bọ́ọ̀bá tiẹ̀ padà gba ládàá kò ní pé torí pé kí ni àwẹ̀ ni ò lọ kò kò kò kò múnádóko kò kúnná so àwẹ̀ rí ò lè lálàáfíà bíi gbogbo àwọn tán dérú bí agbègbè o ló sí wallahu ta'ala a'lam. Eh, masturbation alimọ́lẹ̀ fi gbogbo ẹnu sọ kàtígóríkálì kó bá wẹ̀ jẹ́ pẹ̀lú adúrú ìyapa ẹnu yìí àmọ́ àwọn tó pọ̀ nú àwọn àlùfáà wọ́n sọ kó bá àwẹ̀ jẹ́ àmọ́ ìmọ̀ràn àtiwá àti tá a ṣe fún gbogbo gbàwẹ̀ gbàwẹ̀ òun ni pé eh, sọmọ pé àwẹ̀ rẹ tó ń gbà kí lọ fi wá ojúrere ọlọ́run dákun wá ojúrere ọlọ́run rẹ lọ́nà tó mọ́ má fìwé ìdọ̀tí kún

ọlọ́run kò mójú kò fún wa o so ìmọ̀ràn nu fún gbogbo bàwẹ̀ bàwẹ̀ pé má bà àwẹ̀ ara rẹ jẹ́ má wulẹ̀ sọpẹ́ nìkan bàwẹ̀ rẹ jẹ́ má bà má kó bá ara rẹ wájú ọlọ́run má kó bá lìkì àmà ara rẹ má kó bá tẹ ládàá ilé ìtò yẹ kó jẹ́ tiẹ̀ níwájú ọlọ́run Allah subhanahu wa ta'ala. bákan náà nínú àwọn tó tó fara pẹ́ ilé ìtàn wíì ẹ̀ mà ti ọ̀rọ̀ masturbation la wíì ìgbà míì wà máa ń bẹ nínú àwẹ̀ èyí òun àwọn tí mo sábà ṣe láwọn ọ̀rọ̀ tá à ń gbéyẹ̀wò yìí àwọn tó kàn jù òun làwọn abẹ́fẹ́ abẹ́fẹ́ ra wa káwé tó dé ẹ̀rù gbogbo ànámọ́jẹta akulu nika walimatu nika akulu nika walimatu nika azifa kálukú sànkó lọlé ọkọ tẹ́lá àwọn à ń ṣèyàwó ní ọmọdé ọ̀nà ọ̀pọ̀jọ́ mẹ́ta ọ̀pọ̀jọ́ mẹ́rin ewu wa ń bẹ̀ díẹ̀ o tẹ́lá àwọn bàbá àbíyá tó máa ń fọmọ lọ́kọ ní táwọn kan máa ń wò náà ni pé ẹ̀kọ́ lè lẹ́ni dáná fún inú àwẹ̀ tẹ́rí ọ̀rọ̀ kọjá rẹ̀ ni dáná fún inú àwẹ̀ o tọ́ bá rẹ̀ jẹ̀ fẹ́ra wọn tọ́ bá wọn tọ́ rẹ̀ jẹ̀ délé ẹ̀mí ó máa rìn síra wọn ọkàn ó máa ṣe síra wọn tẹ́mọ̀ àwọn tó sínú sísẹ́mù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́sìrí díẹ̀ bá kọ́kọ́ tẹ́yìn bá kọ́kọ́ sí ìyàwó the first first first ten days àbí one month gan sef ìbá first three months wọ́n fẹ́ lè máa wọ ẹjẹ́ náà bá fẹ́ ẹ̀mẹ́ta lójúmọ́ ẹ̀ máa rún lójúmọ́ lọ́dọ̀ ẹlòmíì torí pé kíni ó ti ẹ̀fẹ́ tọ́lọ́wọ̀ bá ní kó jó níranù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọ́lọ́wọ̀ ti ní kó ti gbẹ́sìn yìí ó ti wá kára ró for a very long period for a very long time tó bá ṣe ìyàwó tán báyìí lásán à ẹ̀mọ́jẹ̀ ń tàn yín o ó máa wọ ẹjẹ́ náà bá ṣe lé ní o wákàtí wákàtí ni ó lè jẹ́ máa àrùn lójúmọ́ ńgbà ní ìlú jẹ́ mẹ́ta lójúmọ́ pèsè àwọn ọmọ wálẹ̀ lára wọn díẹ̀ lẹ́yìn oṣù mẹ́ta oṣù mẹ́rin bí àgbà bí àwọn bá ti wá lóyún tó wá di pé àyínmọ̀ ti ń bí kò mọ̀ gbádùn mọ́ oòrùn máa òkè máa mọ̀ jẹun pa. tọ́yọ̀ kí tó bá lọ rí jẹ́ kó pé àwẹ̀ ku ọ̀sẹ̀ kan Ramadan wọn eh, eh, ọwọ́ lọ́nà ìdí nu làwọn ẹsẹ ẹnkọrẹjì èèyàn pé àwọn abẹ́ tẹ ìyàwó ẹsẹ lóṣù kan pé rọmọdọ́nù tó dé ẹ eh, eh, owó jẹ́ bá yín jẹ́ bá wẹ̀ ti wẹ̀ wẹ̀ wẹ̀ ara yóò ti balẹ̀ pé rọmọdọ́nù tó dé a ah, ní haramu ní ọkọ̀ máa nátún ní ọmọ sí ìyí ká tó ṣe gbogbo nǹkan àwọn èèyàn mọ yí padà nífẹ̀ẹ́ ó lè tó kọ́ sí tó gbà wá ó mọ̀ ṣùgbọ́n ẹni tó bá dẹ́ni tí mo sábà pè pé ah báyìí ló ṣẹlẹ̀ sí wa wá báyìí wá ní o ah báyìí ìmọ̀ nsà ọdọọdún bí ìpè ó ti máa ń wá náà ọ̀dọ̀ wọn sì ti máa ń wá àwọn young couples àwọn àṣẹfẹ́ra wa ń jẹ ta àṣẹfẹ́ra wa lọ́sẹ̀ kan náà tó rárá wọn sábà lélẹ̀ irú wọn náà ní gbogbo tá à ń sọ yìí ló mọ sábà ló mọ sábà bá lọ. so nínú irú ẹ̀ náà ó wá ní ilé ìdáhùn yìí òun ní èyí tó yàtọ̀ sí àǹṣe ìsìn ó yàtọ̀ sí masturbation èyí ò ní bí almu'anaqa wattaqbilu walmubasharatu na ó ní pé yàwó wa wọ́n á jẹ́ pé lọ́sàn-án àwẹ̀ là ń lọ mọ́ra wa nǹkan ò wọ́nú nǹkan o là ń gbẹnu síra wa lẹ́nu nǹkan ò wọ́nú káma là ń ṣeré pa nǹkan wọnú nǹkan o lọ́sàn-án àwẹ̀ ǹjẹ́ ó bá wẹ̀ jẹ́ bí yarhamukallah. àwọn àlùfáà wọ́n gbé ọ̀rọ̀ náà yẹ̀wò púpọ̀ tó sì tó sì nítumọ̀ púpọ̀ tó sì jọ́rọ̀ tí ó gba kéèyàn ó ronú sí dáadáa tó sì wòye. asọ̀hìn èyí tó lálàáfíà nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ní gbogbo tá a kálẹ̀ ní pátá kò sí yóò bá wẹ̀jẹ́ ní gbogbo ẹ̀ ẹ ìyẹn wá gbẹ́ni síyàwó rẹ̀ lẹ́nu kò bá wẹ̀jẹ́ ìyẹn kọ́ fọwọ́ kọ́yàwó rẹ̀ lọ́rùn kò sí kíni kò bá wẹ̀jẹ́ ìyẹn fọwọ́ kọ́yàwó rẹ̀ ní ìjìpá kò sí kíni kò bá wẹ̀jẹ́ gbogbo tá a kálẹ̀ àmọ́ kìí ṣe ń tá a máa ń tìyàn a máa gbogbo àwọn ẹjọ́ lóòótọ́ àmọ́ agbọ́dọ̀ mọ pàkíyèsí ara wa pé ìmùkọ́ dímọ̀ nù ó tọ́ba ń gbọ́ èèyàn bẹ́ẹ̀ dami síwájú bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ tútù nínú omi tán máa ń dà wájú tó yẹn fi mọ́ ń kọlu ìyàwó nù ó ẹnu lẹ́lẹ̀ ń gbé tira yín lẹ́nu ọ̀nìmọ̀gbà tọwọ́ rẹ̀ ó mọ kan lára ẹnu àtọwọ́ ni ó mọ kan ra wọn ẹ̀dínmọ̀gbà tí kìíní táwọn inú mọ wọnú ara wọn o ẹ wá sí tẹ́ ẹ wá di a ah, ṣe gbogbo ẹ̀ náà kọ́ èyí ò kọ̀dìfáàtà kọ́ọ̀lù léyìítà ni o kọ̀dìfáàtà kọ́ọ̀lù léyìítà ẹ àbámọ́ àmọ́ ṣe òtù kọjá ẹ̀dì sí náà ẹni kó sí o ọlọ́run kó dáàbò kó wọ́n ti kó fẹ́ nípa kan wa ló mú sàtúnwá sí i. yálà wa Aisha radiyallahu ta'ala anha wọ́n sọ̀rọ̀ kan أن كان النبي صلى الله عليه وسلم يقبل وهو صائم ألا النبي جاوي والنبي أما تيشي النبي في kódà wà yubashiru wà huwa sa'im yubashiru mubasharo mubasharo la tutu kan o yubashiru ala nabi ṣe mubasharo wà huwa sa'im ti tin gbààwẹ̀ tẹ̀wé lára bá mi jà sí tó dogun lórí ọ̀rọ̀ Sahih al-Bukhari ní yubashiru nígbàjá débi Aisha tó bí ogun ìtazarọ̀ jọ sí àrògùn lẹ́yìn ajagun yubashiru náà tí kàwú ní èmi ọmọ tó ń pè mú bá ṣáró o kọjá kọkùnrin ó kí nǹkan bọnú nǹkan àbọ̀ ìmọ̀ tí ń tà yín ni tí mọ̀ bá fẹjú dáadáa àmọ̀ pé mú bá ṣáró kódà láti ibi títí ń bọ̀ ní skin kí skin ó kan skin náà ń pè ní mú bá ṣáró kìí ṣe kí nǹkan kan wọnú nǹkan gẹ́gẹ́ pápá pàmò lárúbáwá máa lò fún gbogbo ẹ̀ tó lọ́ba ti wá lóhùn ẹ̀yìn lẹ́wà wo bí wọ́n lò sí síyákùl kàlám wàsíbákùl kàlám wàlíyákùl kàlám láti tú pé á ìtìkì ní ìtumọ̀ yà yìí ni pé òun wọn kí n kan bọ́nú nǹkan ẹgbẹ́gbà ìyá aláwa iṣẹ́ àsọ́yà yìí nìtò ó ní wàyù bá àṣírù anẹ́bí a máa ṣe mù bá ṣáró wà ń wà sọ im ó sì gbà wẹ̀ ẹ̀rọ àwọn iṣẹ́ ìkì kan bọ́nú nǹkan nu tàwùsù lè láti ìdí ní ìsìnkú ní ẹtún gbà wá o ẹgbà wá o Bukhari tó lànàbí mọ́ bá iṣẹ́ àsùn nínú àwẹ̀ mù bá ṣáró ni à ń à ń fa pákápá àwọn tó ń pè ní bùbá sárọ̀ nù àwọn tí mo bá táwọn lè tún nu afọwọ́kanni lára afọwọ́kanni lọ́rùn afọwọ́kanni lẹ́kẹ̀ẹ́ agbẹ́kẹ̀ẹ́sẹ̀kẹ́ ní apètèkìtì gbogbo orú àwọn yìí ò ní kíni mo bá aṣọ àmọ́ tí n táwọn yìí ò bá sàtì ṣẹlẹ̀ yàrá wa ìṣẹ̀lẹ̀ làánà ó là nẹ́bí wa máa ń ṣe báyìí fún un ó ní àmọ́ nẹ́bí ó ní àmà nàbì tí mo ní mọ̀ ju yìí wà káàna àmúlátà fún anábì jẹ́ni tó ní kápá jù ní gbogbo ẹ̀yọ́ mi ènìyàn ó kí ni láti kọ̀ntró ara ẹ̀ anábì wa ní kí ìṣe òun tán kó wá di fáwọn tí nǹkan bọ́nú nǹkan kàlà ẹ̀wù bí aláwa Aisha ti yan ìdílù láfi ní kò sẹ́ẹ̀rí tó láwọn nǹkan yìí ba àwẹ̀ jẹ́ lóòótọ́ a wo kọ́ ìdù tàbí títà nábì wọ́n ni wà káàna amúlátà kùmà nábì ló ní kápá jù nínú yín fún kí nǹkan ọmọkùnrin rẹ̀ láti lè kọ̀ọ̀tún ẹ̀. Umar ibn Khattab radiyallahu ta'ala anhu ó ní jọ́kan olóhùn náà kí ìyàwó ń báwọn òun sì ń báwọn olùbásáyé ah! lọ́sọ́dọ̀ àdẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam ilé anábì sana'tu al-yawma amran 'azima ah! ní ní ìwò mọ̀ sí nǹkan ńlá nǹkan tó tóbi kan mọ̀ sí kọ̀bẹ́ntù wa ana sọ anabi ni sallallahu alaihi wasallam ah sẹ́yìn náà ẹgbẹ́ mi náà béèrè ìbéèrè kọlọ́wọ́ rẹ̀ anabi wẹ́ẹ́ fi ìbéèrè dáhùn ìbéèrè anabi àrọ̀ àyíká láwùtà mádùmátítà bí máa ń wà àyíká sọ ẹnu anabi ní kí lọ rí sí ká lọ bá bomi sẹ́nu tọ́ wá gbójújì bóò ní ìdájọ́ yóò àmọ́rù ní kúrùtù lábà àsàbìdà ní a èyí wọ̀ burú náà ń gbà yìí ti mú èmi mọ̀ kan igbó ẹnu gbùgbù jìgìrì ẹ̀hẹ́ fàfíìm anábì ló sọ yìí anábì ní fàfíìm yẹn ni pé fàfíìm àtẹ́sì àlì ẹ̀yìn kí lọ wá ń bí nígbà náà lórí pọ̀ kí ìyàwó wà alaikum salaam wa rahmatullah ẹni kí ìyàwó yàtọ̀ sẹ́ni tí ó kàn bomi sẹ́nu tí ò gbé omi nìyí àmọ́ jàmáà jàmáà ẹni tí ó dànù ilé ìwò lẹni tó bá mọ̀ pé kí ní ìlú ò ní lè fi síbò mí tàwa ní wàá sọ pé kò lè lè fi síbẹ̀ àmọ́ lè kọ̀ǹtọ́ ara rẹ̀ tí wọ́n bá lè kọ̀ǹtọ́ ara rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ ẹ̀ eh, ṣéyàwó rẹ̀ ó lè kọ̀ǹtọ́ ara rẹ̀ torí ìyàwó rẹ̀ náà tó bá gún òun náà lára tán òun gan ni ó fọwọ́ fà á fún ara rẹ̀ wọnú rẹ̀ kó lọ lè satisfy ara rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ bá wọ pé àà kò lè àtẹ́kì mi tọkọ rẹ tó bá dà á láàmú tán yóò kàn kí wọnú bẹ̀rẹ̀ kọ́ tó mọ̀ kọ́ tó kọ́ tó mọ̀ báyìí ó ti wọlé o tó bá sì ti wọlé ìtàwí ní ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ wà wọlé wá sáré yọ padà kò sí tó sáré yọ padà tó ti wọ̀ ọ́ ó ti ṣẹlẹ̀ ọlọ́kùn fún ikú mójúkò fún wa o tá a bá ti ń sọ̀rọ̀ fífi báyìí àmọ́ ìyẹn báyìí o kọ́má ní àfáàkẹ́ wa ń sọ gbogbo ẹ̀ àmọ́ kódìẹ̀ náà ni débi táwọn lọ wò láwọn yìí kẹ́yìn kan mọ nímọ̀ kalẹ̀ ní o sọgbọ́ àbá ẹ̀yìn kẹ́kọ̀ọ́ ìyẹ̀ ẹ̀kọ́ mọ̀ àwọn táwọn yìí kó àwọn bàbá àwọn bá níbi àwọn ìyá lé àwọn là ń bá wí ìgbẹ́yìn wí àmẹ́yìn kíw tóyé tọ̀. alákùnlé hàl bá a ti wá wí yìí jama kò wá advisable kí èsì sí ń tà máa ẹ̀kọ́ rí ìdè kódà nú àwọn àlùfáà àgbà tó bá débi ọ̀rọ̀ yìí ó ní bá ti sọ pé wọ́n lè máa gbẹnu síra wọn lẹ́nu ṣe gbogbo ẹ̀ta aláàbí mọ́ ṣe tá Aisha ń sọ yìí Aisha ń jọ ànábì ó fẹ́ Aisha anábì mọ̀ sí lọ bí ọmọ fifty three years fa fifty five years tó fẹ́ Aisha ṣẹ́ni gbàgbàlagbà nu. wọ́n ní intanwi yìí ọ̀dọ́ nú èèyàn ẹgbẹ̀rọ̀ jó máa ṣe nú ẹ̀ ọ̀làmísọ̀lẹ̀ kan pé ẹ̀yin young couples tẹ̀sẹ̀ ń ṣe ìdíjẹ̀ta lánàá kọ́mọ́ àní àánú àlàyé fáwọn a lè mọ kíṣe ara wa a lè mọ lọ́mọ́ra wa a wò ẹ́ lọ́mọ́ra yín kíṣe ara náà ni o ẹlẹ́bára yín bòmí ẹ kà fárọ̀ nù ọ̀sìnlẹ́mọ̀ rọ̀ ń jọ́ tó kù lọ́rùn rẹ̀ àwọn oṣù méjì ẹjọ́ dáná rẹ̀ àwọn àlùfáà àwọn ọ̀dọ́ àgbọ̀dọ̀ àdéhùn àbúrò wa pé kí ni ìjọba hadith Abu Hurairah radiyallahu ta'ala tumaiki ah okay okay yoko me wa je kire hello ìlò ìtàwọn tí wáyà wọ̀bẹ̀ yìí ẹ̀hàn tọ́jú kó lọ́rọ̀ ó ti wá lójú báyìí ọ̀rá fíṣì díẹ̀ ní ẹ̀hàn طيب حديث أبي هريرة رضي الله تعالى عنه إيوان بلور يوري أبو هريرة أن رجلا سأل النبي صلى الله عليه وسلم ọlọ́kùnrin kan ó wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó wá ń béèrè ọ̀lọ́wọ́ ànábì ánìlè mubasharati lis-sa'im ánìlè mubasharati lis-sa'im yàní kíkà wú lọ rí kọ́ lárúbáwá dáadáa pé yóò bá gbọ́ lárúbáwá wà láì wàhálà ni o pé yóò bá nímọ̀ wàhálà ni o abọ ìmọ̀ ọkàn mọ̀ bí dáǹkan rúrọ ni mo bá ṣàrọ̀ náà tó dápọ̀ yìí wọ́n lọ́kùnrin tó wà yìí ìwà ń béèrè lọ́wọ́ ànábì ń pa mo bá ṣàrọ̀ ọ̀fẹ́ tó gbàwẹ̀ pé sẹ́ni bá gbàwẹ̀ lè mọ̀ ṣe mo bá ṣàrọ̀ ìyàwó rẹ̀ ni fàrọ́kọ̀sọ̀ ah, láhù kí ìyàwó rẹ̀ ọ̀lẹ̀ gbẹ̀mọ̀ sí ìyàwó rẹ̀ lẹ́nu ọ̀lẹ̀ adábíká gbà láyé ibi orí ìjòkóhun lànàbí ti gbà láyé rẹ̀ ó jẹ́ sáà wà àtàhù àkọ̀r ọkùnrin ti bí lọ́tán lọ́kùnrin mi ìbá dé ìgbà míì dé fàṣà aláhù ó wá béèrè lọ́wọ́ ànẹ́bì nípa mùbáṣárọ̀ sí jara ọkọ̀ béèrè tí èèyàn lè máa ṣe kìíní pẹ̀lú ìyàwó rẹ̀ fàdà ànábìdẹ̀ ọ̀gbọ̀nà níbẹ̀ òun Ah. ẹni àkọ́kọ́ béèrè pé sáà lè súnmọ́ ìyàwó wa ànábì ní kò sí láì fẹ́ ẹni kejì béèrè lọ́wọ́ pé sáà lè mọ àríkà lè súnmọ́ ìyàwó wa pé sáà lè gbẹnu sí lẹ́nu kí sí rẹ̀ bá ṣe ní pa ànábì sọ fún ìkòsí láì ẹni kejì dé ànábì ní ẹ́ mọ́dé bẹ́ẹ̀ láì fi bẹ́ẹ̀ ayé wá wò pé èyí kìí ṣe ọ̀rọ̀ yóò dàrú wọ́n wá wo àwọn méjèèjì fàílà lẹ́rìí rọ́kọ̀sọ̀ láwù ṣẹ̀ẹ̀ wọ́n wá rí pé ẹni dáà náà bí fún láyè pé èèyàn lè mọ kíkì ìyàwó rẹ̀ nú àwẹ̀ wọ́n wá rí pé arúgbó nìyí o kí la rí jíjẹ̀ mọ́ arúgbó arúgbó ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ni kí ni ṣe. a ní wàlẹ́bí iná ha ushab ẹni ànábì wa ní má dédé ẹ̀hún àwa báyọ̀ pé ọ̀dọ́ nìyí o ànábì pàmìtì ọ̀dọ́ ó pàmìtì arúgbó ó dẹ̀ discourage ọ̀dọ́ kí ló fà á yẹn ni pé arúgbó ó ti darúgbó tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi ó di lóhùn gbẹnu sí àwọn ìlẹ́nu gan ni ó ti ṣu pé wo ó jẹ́ ìta ṣe náà tó ó ti òní pẹ́ tó ti ṣu torí pé kí ni àgbà ó ti tó ti ṣe ṣe ṣe ṣe ara rẹ̀ ti wálẹ̀ ní ẹ̀ kò wọ́n bá lára àmọ́ ọ̀dọ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ ó sì mọ̀ bẹ́ lára rẹ̀ ká tó máa sọ pé àwọn young couples tọ́sẹ̀ fẹ́ra wọn lọ́sẹ̀ márùn ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ méjì ọjọ́ márùn ọjọ́ méjì kódà la ìyàwó sì fẹ́ wọlé níjọ́ bímọ táwọn gbogbo àjọ àti wá ní kó máa dáná sàárì fún a iná sàárì nìkan kọ́ ní ó padà jẹ́ àti náà sínú mọ́ o wọn jò dáná nínú ọ̀sán rọ̀mọ̀dánà kó máa dáná kó máa nítorí àsìkò àwọn kankan náà tó yẹ ká káàkiri gbogbo ẹ̀ nílẹ̀ kò yẹra wa wọn kí nǹkan bọ́ ní nǹkan lóòótọ́ o àmọ́ tí wọ́n fi ṣe tán wọ́n jura wọn lẹ̀ tán fira wọn lẹ̀ sí alùpùpù bá tiẹ̀ lọ pàtọ́kọ́ ó sì lóhun débi tí ó ti tọ̀ báyìí kó bàbá kó ti dàtàrà ó wá jẹ́ mọ́bíyù ọ̀tọ̀ ni mọ̀níyù èyí ò ní àtọ̀ tí ń máa ń dọ́mọ èyí ò ó máa ń tì yóò sì máa yọ̀ bí ikú mú tó ń bá sì fẹ́ jáde láàárọ̀ ọkùnrin yóò máa jáde bitadfik yóò máa jáde yóò sì máa jáde àmọ́ ìtàn wíyí nísìnyí maviu maviu òun máa ń láì àmọ́ òun náà máa yọ̀ wọ́n máa láì gan yóò máa yọ̀ tó bá yẹ pé èyí tí ń yọ yìí ló jáde tó kàn láìtì yìí ló jáde èyí tó lékè ni pé àwẹ̀ wa ò bàjẹ́ wọ́n ní àmọ́ á ládàwẹ̀ wa ṣáháwà tọ́lọ́run fẹ́ ká dì mú àti ń gbọ́ ṣáháwà díẹ̀díẹ̀ àti ń fi kí ni àti ń gbọ́ ṣáháwà díẹ̀ àwọn mí náà wà bá ti gbà kó ti bàwẹ̀ rẹ̀ jẹ́ àmọ́ èyí tó lékè ni pé kó bá àwẹ̀ rẹ̀ jẹ́ pàtàkì ni àwọn míì náà wọ́n afá pin méjì wọ́n ní tání bí wọ́n ti ń ṣeré pa ni light wọn nìyẹn náà ti jáde àwẹ̀ rẹ̀ bàjẹ́ pé bọ̀tá ló ronú pa ìyàwó rẹ̀ nìrònú wa gbé lọ́jìnà bàbí ó fi para rí pé ah ń láwẹ̀ mú mọ́ wá kíní ò ti wá jáde wọ́n ní yìí kò ní kọ́ńtrol lórí ìrònú ìrònú ló gbé lọ pé yóò ní òbá àwọn jẹ́ pípọ̀ tó mọ̀ọ́mọ̀ ni ó ti ń gbẹnu síyàwó lẹ́nu ti fọwọ́ra lórí fọwọ́ra lára fọwọ́ra láyà òun ni kí ní òun ti wá jáde tó jẹ́ light one wọ́n ni àkàmọ́tara wa òun náà ti kọ̀míìtì o ó ti kílá pé ó ti kọ̀míìtì ọlọ́run kó mojú kò fún wa kó sàlékún àgbóyè sí fún ìkọ̀kọ̀ wa ṣùgbọ́n àlàkùnlé hàn kì í tó lékè àtò ṣeré padì bẹ́ẹ̀ ni o ṣe light one ṣá ní kò bá àwọn ẹ̀rẹ̀ jẹ́ àmọ́ tó bá ti ń di pé mọ̀ níyù gangan àpéyàn ṣe ń lágbára o ọlọ́run kò ṣàánú bàbá wa kó mo ti kó fún wa. bákan náà nínú tí ò wá kó bá wẹ̀ wá wọn ní aljanaba ṣé o pa aṣọ lánàá pé péyàn bá lọ rí báyàwó lù lẹ́yìn tó ti àlùfájà rẹ̀ ti yọ òtítàràn amákàléyàn báyàwó lò lásìkò sàárì ó ti wá sí tán pé yóò jẹun tán náà ló sí ní o pé yóò sí tán ló jẹun ní o àmọ́ kò wá tí ìwẹ̀wẹ̀ jẹ́ náà bá ti wá gbọ́ eléyìí náà máa ń ṣẹlẹ̀ lọ́dún bó ṣe báyàwó ṣe tán báyìí lásán lọ́sí pé kíní o bí oògùn oorun ni ọ̀n ṣe tán báyìí ọkọ̀ọ̀kọ̀ sùn lọ́nà ẹni tí ò bá sùn lọ tó bá jáde bẹ́ẹ̀ òun sùn ìgbà tí ó jí báyìí àsìkò ọ̀nà àtúbà àti tó fẹ́ràn pé ó jí ní júnùbà ni ó jí lẹ́nu dáná jẹ́nàbà ni irú ẹni yìí nǹkan kan ò sí àwẹ̀ rẹ̀ yálà wa aisha bíyànlá anha hadithan abdullah sahib bukhari muslim wala nabuwa muhammad sallallahu alaihi wa sallam kana yusbihu junuban anabi àmà jí láàárọ̀ ńgbà míì tí jẹ́nàbà sì ń bẹ lára rẹ̀ wọ́n wọ́n sọ́ọ̀ títí gbà wọ́n sọ́mọ

bá lálàá pé bí ọ̀hún ṣe nǹkan kan lójú oorun ìgbà tí ó fi jí báyìí gbogbo ara rẹ̀ ti wẹ̀ ètò lékè ní pé kódà tó ti fi máa nípa lópa àwọn àfa kò ní pé kò sí nǹkan kan tó ṣe àwẹ̀ rẹ̀ ẹni tó rà lẹ́bùn Muhammad sallallahu alaihi wa sallam onírúfẹ́ àkọlàmù àǹfààní àfa àwọn mẹ́ta kan bẹ wọ́n ti gbé gègé sókè wọn àní pọ̀ kankan lẹ́fún ẹ̀ lẹ́sẹ̀ àní sọ bí ọmọ kékeré àìkọ́ ìṣẹ̀lẹ̀ fún hátà yàbùlọ̀kù ó yá ṣẹ́lẹ̀ tí tí ó fi dàgbà wà ní na ẹni ó sùn wọ́n ti gbé gẹ̀gẹ̀ rẹ̀ náà sókè hátà ó ṣe kìí tí ó fi jí fi tí tí ya na so àsìkò táwa wa lójú orun awa làlápá sí irú nǹkan kódà kó yẹ pé mọ̀ náà ló jáde èyí tó lékè nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ní pé irú ẹni bẹ́ẹ̀ mọ jẹ́ náà kó sì máa bá àwẹ̀ rẹ̀ lọ kò bá àjọsọ gẹ́gẹ́ kò bá àdagun mẹ́ta ọ̀sán kò bá àdagun méjìlá ọ̀sán torí pé kò ní kọ̀ǹtró lórí oorun bọ́lọ́wọ́ bá ti fẹ́ kó sí ènìyàn sí rẹ̀ أبلغ الله سبحانه وتعالى بمنه وكرمه وعيده وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب هل السؤال جاري بيرك قيام so inshallah ta'ala tó bá ti di ní ọ̀la ìbéèrè kan wà tí ó dàbí pé wọ́n ní ká àtẹ̀ǹdì sí láàárín àná ọlọ́mọ ni mo tètè ni mo bóyá ti jẹ ta ní ìbéèrè mi ò ńlá wa ẹ lọ pààrọ̀ bátìrì kìíní o ṣé ẹ lè fi tó ṣe gba mú iphone mi àmọ́ Sulaiman àmọ́ kódà ìpín fẹ́ wo fóònù tó wà nílé aha jazakallah. ṣe bátìrì kan ló ti lò báyìí ok ó dàbí pẹ́lẹ́ nìkan béèrè pé tí àgbàlagbà arúgbó lọ́kùnrin tó ti ń lọ bí ọmọ hundred years wọn ọgọ́rùn-ún ọdún àbáyé wá ya takú ti pé òun ṣáà fẹ́ ibi kí ni káwọn ṣe àgbàlagbà arúgbó Allah subhanahu wa ta'ala ó ti ṣe ẹ̀dẹ̀ fún wọn bọ̀ tí wọ́n bá láwọn lágbára rẹ̀ àwa lè mọ orúkọ ti pé hundred years lóòótọ́ agbára tẹ́lòmíì ní bàbá eighty years míì ó yìí máa ń lágbára ju bàbá sixty years míì lọ ẹ̀rẹ́ lómi ọmọ sixty years ni ó ti gbó débi pé ẹ̀ ti rọmọ hundred years yóò sì ṣe kánpé kánpé jù lọ tọ tí ẹni tó jágbà lágbà arúgbó yìí ẹlọ wá kíńtì ẹgbẹ́sẹ̀ òun ẹlọ wá bàtì ẹni tó jágbà lágbà arúgbó yìí tó bá fi lè wá jẹ́ pé ó lágbára ẹ̀ láti gbà á ẹ má jẹ́ ahọ́n lè mọ̀ ká má discourage ẹ̀ tó bá lóun lágbára láti ṣe kíni láti gbà á àmọ́ ta bá mọ̀ pé kò lágbára tó láwọn bàbá wa àgbàlagbà wọn máa ń ni o àwọn àgbàlagbà wa ọmọ ṣe kí mo pè jọ̀mọ́ ọmọ ń ni àwọn ọmọ àgbàlagbè ríra wọn páwọn ti dàgbà rí ebèdè bá sọ fún ẹ pé ah, aláàjì ẹ ti dàgbà àwọn ta ló dàgbà ọmọdé òní mí náà ìjọ ah, àbá wà wọn dúró ẹ̀lẹ́lẹ̀ ti dàgbà wọn ẹgbẹ́ kẹ pa àwọn lágbó wọn ẹgbẹ́ kẹ pa àwọn ní àgbàlagbà so àwọn bàbá mi wà máa ń wà bẹ́ẹ̀ ju pé ń tàn lè ṣe ni nígbà wo wà sí ni pé ẹ ká ti pèpè oúnjẹ wọn kalẹ̀ tó bá ti ń tó àsìkò ẹ̀mẹ́ wa ní káàná mọ̀ bí wọ́n tí wọ́n bá lágbára rẹ̀ kò sí tó ní ká mọ́ fi wọ́n lẹ̀ kí wọ́n gbà abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala bi mannihi wa karamihi wa izzihi wa fadlihi an muhammad wa ala alihi wa sahbihi ajma'in insha Allah ta'ala lọ́la a máa tẹ̀síwájú lórí àlàyé nípa siyam والسلام عليكم ورحمة الله وبركاته